kí a tó gbàbẹ́rẹ̀ mi òní ni rọmọbọ́ọ̀nù di nineteen ní nàìjíríà tá a wà àti lọ́pọ̀lọpọ̀ ayé kọ́nà maka ní nàìjíríà èyí náà ni rọmọbọ́ọ̀nù di ọjọ́ kọkànlélógún. kí n fi hàn pé ní lọ́la láti ọ̀la lọ ọ̀gbìn ọjọ́ àkọ́kọ́ parí yọ wá kú ní àlàáfíà àwọn mẹ́wàá tó gbẹ̀yìn nínú oṣù Ramadan tó ṣe pé wọ́n tún yàtọ̀ sáwọn ọjọ́ tá a ti ń lò bọ̀ ní mo fi lọ́ọ́ ká ọ̀rọ̀ máa wà létí agbára wa máa ń lónìí kí là máa ṣe ń bẹ́ẹ̀. nínú tí ọwọ́ àlákọọ́lẹ̀ ni pé àwọn ìyàwó ànábìwá Muhammad sallallahu alaihi wasallam mọ́ròyìn ànábì débẹ̀ pé a gbogbo gbala ànábì náà sin lọ́wọ́ o gbòòrò àwẹ̀ kò sígbà kan tá ànábì sin lọ́wọ́ yóò ka alukurani yóò kíná bílà yóò ṣe gbogbo ẹ yóò tọrẹ àánú àmọ́ tọba wa di pé mẹ́wàá ti gbẹ̀yìn yìí bá wọlé à ní ìtumọ̀ gbèlékè o wọn àwọn ní wọn ti describe rẹ wọn náà lẹnu sọ àhìyà lẹ́yìn dá wà á yìí kọ́ ọ àdá wọn náà lẹbi sùn yóò sì máa jí gbogbo àwọn ará ilé rẹ̀ náà pé ẹ̀ǹdẹ́ ẹ̀ǹdẹ́ o ọjọ́ mẹ́wàá ọjọ́ mẹ́sàn-án péré tó kù yìí ẹ̀wọ́ olórí ọlọ́wọ́ ẹ̀yẹn náà bí la o bàtàbí jì máa lò ní. èyí máa jẹ́ kí ẹ̀yìn àdá wọn pọ̀ ju àkọ́kọ́ ìtò yìí twenty tó ṣáájú lọ. èyí náà fi hàn lágbà wà ní pé gbogbo ń dáhùn sí ń ṣe ètò bíbí òní nineteen ọba ti dọ̀tún la twenty four àbí láti mẹ́gírí wípé ọjọ́ bẹ̀rẹ̀ ní Islam, ọjọ́ kejì ti bẹ̀rẹ̀ bí a bá ti kí bàbá bá ti kó lẹ́gbẹ̀rẹ̀ òní kan láti bẹ̀rẹ̀ nù òun ní ṣáájú ọ̀sán nínú ètò ti ìsìláàmù bàbá ti di lẹ́gbẹ̀rẹ̀ ọ̀la agbìyànjú máa ṣe tó pọ̀ ju ètò tó ń ṣe lọ lẹ́gbẹ̀rẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ń gbọ́ báyìí pé gbàtà ń ráyè lọ mọ́sálásí ni àsìkò yìí ni wọ́n wá bẹ̀rẹ̀ wọ́n tún wá bẹ̀rẹ̀ mú òru dáńpẹ́ ní tàájú láti fi tẹ̀lé súnà nàbì pé a ṣe àlékún fẹ́ láwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wá sí ọgbẹ́ ìtòlú náírà gbogbo wa káfí sọ́kàn gbogbo tí ọba dá tọ́lọ́wọ́ ọba fẹ́ ìwà àti kùránì ni a máa kùránì ni ìyẹn náà fi là ní máa ń sọ lórí àwọn ènìyàn gbogbo ń tá a mọ̀ pé ó dáa ń ṣe pàtàkì jùlọ èyí tí máa ṣe pé kì í sùn ilẹ̀ bá ti bí ó ti di bá wálé láti olùkọ́jọ́ yìí òru kan tó yẹ kéèyàn bá sin náà ń bẹ́ ó ṣe déédéé ẹgbẹ̀rún oṣù ẹni tó lé ní ètò three years ànábì nínú mẹ́wẹ̀ẹ́ wáyé náà ni ó ti wá a sì mọ̀ gbà tí ó ṣẹlẹ̀ olùwò olùwò pé ká ànábì ọ̀ fi hàn wá débẹ̀ ká máa wà ní abàlẹ́kùn nígbìyànjú wàá máa wí pé súnmọ́ kọjá òun twenty seven àmọ́ kẹsẹ̀ pé dandan ni kọjá bẹ́ẹ̀ ní gbogbo ọdún àmì máa yí padà ẹbí sọ àṣọlá náà ó ní ọlọ́run fi hàn ó ó sì tún gbà lágbè rẹ̀ àmọ́ mo rò pé èyí tó súnmọ́ jù òun làwọn odd numbers twenty one twenty four twenty four twenty six twenty seven twenty nine bí yẹn bá tiẹ̀ kú lé wá kó tán ànábì tó wí fún wa yìí òun lè wá dóde báwa bí máa sọ ọgbẹ lákòóso ní twenty one ìgbà wọn yóò tó lọ tààjù ànábì ń ṣe bẹ́ẹ̀ o gbogbo òru mẹ́wẹ̀ẹ́wá ìpátá ànábì máa fi gbìyànjú ní ẹ bá ń gbìyànjú yóò sì dé dé òkè àná náà ọ̀nà kọ́mọ́tà àgbẹ̀ àti ọ̀gbẹ́ àmì rẹ̀ ẹ̀rí lára tí ọgbàgbé máa ta ànábì máa ṣe òun ni alẹ́ ti ká fún ká lọ mọ́sálásí ká kóra dó mọ́sálásí fún àwọn ọjọ́ wọ̀nyí àní jáde àti abáfẹ́ ṣègbọ̀nsẹ̀ abẹ́sẹ̀ nǹkan tí ọjọ́ dandan tá ń pè ní ẹ̀ẹ́dì káfù ẹ̀ẹ́dì káfù lọ bá ṣẹ̀rí àmọ́ o káníwà ò bá ṣẹ̀rí àmọ́ o nǹkan ìtura rẹ̀ mọ́lé máa yàgbé sínú ilé ọmọ ìtọ́nú ilé ọmọ páàkì kó síta ọba mú ànábìyèsí wẹ́ẹ̀ ìmọ̀ àkíjàmá ìní ọlọ́wọ́ káníwọ́ ọ̀sẹ̀ kan ọwọ́ ọjọ́ mẹ́wàá kò sí jàmá ọ̀dà o ọ̀dà o òun lójú ọjọ́ pé ètè káàkù tọ́lọ̀ ní àṣẹ gan tí ní àṣẹ mọ́sálásí alẹ́bà máa jàmá torí pé ọ̀ràn àyàn kí jàmá súnà àlékún aládàlọ́ wá bí ètè káàkù ó sì wá torí súnà kò ṣe kí ni kò fi ọ̀ràn àyàn ọ̀bà ẹ̀ẹ́. specifically lórí eléyìí tọ́ gẹ́gẹ́ bí condition tá a wá wà nínú ẹ̀ yìí eh, gbogbo mọ́sálásí tó ń ti ilẹ̀ ìtìkáàbù náà wọ́n ti kì í ọ̀bẹ̀rẹ̀ ọ̀dà fún mọ́sálásí dákun ẹja lẹ́kùn àdúrà láwọn ọ̀dọ́ tí ń bọ̀ ní èyí tí ń bọ̀ wáyé náà ọlọ́wọ́ wà ní oṣù gbogbo ayé o ọba wa kó ajá lórí àwọn olùkó lẹ́ o ọ̀dà ìgbà ìfọ̀kànbalẹ̀ àlàáfíà kó sì ti dá padà fún wa o àmì èyí tó súnmọ́ ni pé yorùbá nìkan sì mọ́sálásí fún ìtìkáfù lẹ́nu ìjọ kan ìjọ kan àbọ̀ tó kù sí. ìwà láàsì àti àwọn èèyàn ti ń béèrè ìgbé à àlùmọ́ ní kò sí ọdún náà bẹ́ẹ̀ ni ẹ̀sẹ̀ ìtìkáfù látọ̀ mẹ́wàá látọ̀ ogún ọdún àbẹ́lómi ìdílá ọdún yìí ni mo fẹ́ bẹ̀rẹ̀ ìjọ wa ṣẹlẹ̀ ibo láwa ṣe ìwé ìpele náà láti ń kẹ́wọn téèyàn yóò láwà sàlàyé níwọ̀n sàlàyé. ẹ̀rí nínú àwọn iṣu tó ṣe pé ẹnìkan ọ̀bá tí ronú ń pa ṣé bá ṣe covid 19 covid 19 yìí ó bí a lot of issues religious issues economic issues political issues nǹkan gbọ́nra jẹ ni gbogbo nǹkan gbogbo àwọn ẹlẹ́kọ́nọ́mì wọn bá ju tí wọn lọ dé bò láàṣẹ àwọn olóṣèlú gbogbo tó bí bò láàṣẹ ẹ̀rẹ́ ìtọ́kàn àwa ń lo ọ̀rọ̀ ara ìṣúsì tí covid nineteen bí ni pé ẹ ti káàfù nínú ilé torí pé tí ọba sí irú situation covid nineteen ẹ má jáde yìí ẹ má kójọ pọ̀ yìí èèwọ̀ ni kéèyàn jókòó nínú ilé rẹ̀ gbogbo òun ṣe é ti káàfù o kàkọ́ mẹ́yìn under normal circumstances ṣe ọlọ́run lẹ́nu Al-Qur'an Al-Karim bẹ́ẹ̀ pé wa antum aakifuna fil masajid fil masajid masalasi ní jẹ́ masajidu ìwà ní tẹ̀sí ti káfù nù masalasi lọ́jọ́ jẹ́ pé alimami Bukhari afa ńláńlá ni afa ńláńlá masakuma lẹ́sẹ̀ ó gbélé ké gbogbo àwọn ọ̀tá rẹ̀ tìtànà àti tòní ọmọdé asọ̀tà àwọn ẹni ọlọ́run الإمام البخاري يوتر أن من صحيح البخاري بخاري باب الاعتكاف في العشر الأواخر والاعتكاف في المساجد كلها الإمام البخاري نتوما عليه في المساجد مثلا الأتيسي اعتكاف under normal circumstances. torí ọ̀gbọ́n tá a fẹ́ tí covid nineteen bá ti lọ gẹ́gẹ́ bí ta gbígbó ní iná physical distance nínú ọ̀hún ẹnìkan má dá o má o bọ́lọ́ba tó bá covid nineteen yìí kó ń ta o àwọn ọmọ tí circumstance bí ni ọmọ ọdún ọlọ́mọ tàbá wa lé wọn àtọmọ tó bí ọba wọn lé wọn gbó láì ní pẹ́ láì ní jìnnà àmì ọ̀gá bẹ̀rẹ̀ irú bẹ̀rẹ̀ yìí bá ṣe ní covid nineteen dálẹ̀ lórí náà ní kúkúrú àwọn àlùfáà bí wọ́n ti ń yọ bí covid nineteen ti ń yọ ọwọ́ yìí àwọn àlùfáà náà ń jókòó pé títún lè ṣẹlẹ̀ àmì àgbọrò eléyìí àmọ́ ṣẹlẹ̀ Ọlọ́run yóò máa bá gbà mọ lọ yìí láyé omi kìlá wọ́n ti fojú ṣẹlẹ̀ àwo ìṣẹ̀lẹ̀ ti káàfù lọ lẹ́yìn náà èyí tó tẹ̀wọ̀n náà òun ni pé lórí ìdálùkọ́lá ni wíyìn náà ni ẹja dúró àǹtún àwọn àkìfù náà fi lè ṣàkíyèsí mọ́sálásí láti ṣe é ti káfó. nínú tí ó àṣù ọ̀wá pé ọ̀rọ̀ yìí lọ tẹ̀wọ̀n ni ọba ṣẹ̀rí àmú òun ni pé àwọn obìnrin níbo lọ́lọ́run tó ní wọ́n máa kírun wọn nínú ilé ọlọ́run tó ní wọ́n máa kírun wọn nínú kínní yorùbá ọkùnrin náà ti di táǹkì nísìnyí àwọn kan bẹ tó ṣe pé ordinary lè níbo lọ́lọ́run tó ní wọ́n máa kírun wọn wọ́n bá wá dàsí kọ́ ètè káfù olùwà wá yọ̀ǹda fún wọn pé mọ́sálásí ni ètò wá sí èyí ò tó lẹ́yìn ọlọ́jọ́ jẹ́ báwọn ìyá ńlá wa àwọn ìyàwó àmẹ́gbọ́ àmọ́sàkọ̀ sọ́lá sọ́lá àwọn náà máa ń ṣe ètè káfù pé ṣé nínú ilé wọn tí wọ́n ti ń kírun níbo ni wọ́n jí lọ sí mọ́sálásí wọ́n ti lójú ayé àmẹ́gbọ́ wọ́n ti lẹ́yìn àmẹ́gbọ́ sọ́lá sọ́lá ọ̀rọ̀ kejì ni pé necessity tá a kírun lé náà ní ọ̀sẹ̀ èdè táàbùn lé náà ọ̀rọ̀ tó lẹ̀ ní gbogbo náà náà rí àmọ́ lẹ̀ ọ̀lẹ̀ tí ó fi ní lọ́kàn balẹ̀ tó bá ṣẹlẹ̀ àmójú tó bẹ̀rẹ̀ alukóhánì àti súnà mú wà á ń tún máa fi fún náà èlò màsáàjì àwọn ìyàwó àdábì ní gbogbo àwọn obìnrin tọ́lọ́ ní wọn wulẹ̀ máa kí òun lé ọ̀gádà àti kòwé ti ọlọ́run ní ẹja àdìẹ wá mọ́tálásì torí náà báwa náà bá ń wà ní ilé lónìí àgbẹ̀bẹ̀ sọ́mú ilé wa dídẹ́yìn àyè ẹ̀jẹ̀ kan fún. ìbéèrè tọ́pọ̀lọpọ̀ ọmọ wa bẹ̀rẹ̀ ní pé á dúró ládà yìí àdúró nǹkan kan yìí bẹ̀rẹ̀ lọ́kàn balẹ̀ gbogbo ẹ̀ ló jẹ́ níyànjú. anabuwa muhammad sọlá sọlá nínú àdìbì tó lẹ́sẹ̀ ńlẹ̀ anabi ní gbogbo ẹni tó bá gbé ọlọ́run ti mọ̀ pé rúbàdà kan ní máa ṣe circumstance wa dé kẹsíbọ̀n ní ọ̀fẹ́ ṣe anabi ní ìlà márùbọ̀lá àdúdú àwùsáfà àǹtẹ̀lẹ̀ fàkẹ́yìn tí máa ṣe láàdá kan kọ́ mọ́ wàá rí i ṣe òun yẹ káàárí òde àti kéèyàn má sí ilé rẹ̀ kó rìnrìn àjò ònírìn àjò ni kò lè ráyè ní í ṣe nínú ilé rẹ̀ tó lè wọ́n máa ṣe lójẹ́ẹ̀lì àbí lè wọ́n máa ṣe níbi tí wọ́n yá ń lé gbé ànábì ni wáá pé ìrìn àjò àtàárẹ̀ ni òde kéèyàn ó rí láàdá kan kí tí máa ṣe ṣe ọlọ́run ní káwọn mọ̀láìkọ́ kọ̀ntínú wọ́n máa kọ muqiman sahiha nígbà tí ó wà nílé rẹ̀ ìgbà tó lálàáfíà tọ́lá ní ẹ̀gbọ́n wọn bá ṣe circumstance ló prevent yẹ wọn náà tọ́ láníyàn bọ́ fẹ́ ṣe é ti káàfù lọ́gbìn tí covid 19 ọ̀dẹ́ ò ṣe é ṣe láníyàn rẹ bá bá pì ọ̀bẹ ọkàn bá lẹ pẹ̀lú hadith anabi sọ́dúnmọ́ ọ̀sọ̀dọ̀ ọ̀gá aládàá ti káàfù ti ọdún yìí náà àmì ẹ̀ má bìí apilẹ̀ nǹkan mí ìdágbára wò ní káwọn ẹ̀yìn àkẹ́ǹtì táàbù nínú ilé ọ̀lẹ́wò ọ̀lẹ́wò o ẹ̀rí tí wọ́n mú wá ẹ̀rí tí ọ̀lẹ́wò nǹkan lágbàmbẹ̀ láti wí ìkọ́ra ni ní ìlú màsáàjì àtúnwárí báwọn tọ́lọ̀ ń yọ̀ǹda fún gẹ̀ẹ́sẹ́ pé wọ́n máa kírun lé nígbà ọ̀dọ́ ní ọ̀rọ̀ ìtìkáàbù ọ̀nà wọn jáde wọn mọ́sálásí. ìyá bí àwọn tí wọ́n lè ṣe ìtìkáàbù tọdún yìí wọn làwọn tí wọ́n lé mọ́sálásí ń lé wọn gbẹ̀ǹtẹ̀ ní mọ́sálásí táwọn ọmọ ọmọ ara lé ní tẹ́sán kẹ́hún bẹ́ẹ̀ èdè ìjẹ́ ti sọ di stọ́ o èdè ìjẹ́ àwọn ẹran ti sọ di ilé ẹran tí wọ́n ń tọ̀ sí gbọ́ ọ̀ràn iná ta o alẹ́ màsáájídá ìlà ọlọ́run nílé ọlọ́run ẹ bá ti kọ́ mọ́sálásí ẹ̀gẹ́ ní mọ́ o ìrún ni ẹja àwọn ọmọ kí ń o gbẹ̀ǹtẹ̀ ti nínú ẹsẹ̀ ń ti káàpù yín nínú gbogbo màdàlá àti ìtọ́wà ní ilé yìí ayàtọ̀ fẹ́lẹ́ yìí kàkọ́ máa sọ sìkìn rúùmù rẹ̀ àti ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ rúùmù rẹ̀ wọ́n sọ di àyè ti káàpù èèyàn bá wá ṣe ti káàpù láti yí ni ìbáàdà pọ̀ màyànnáfílà màkàlùkùránì in addition to pé ànábì ní gbogbo àgbàdà tó o bá ń ṣe tẹ́lẹ̀ tó o gbé circumstance tó gbé ní ọ̀gbọ́n láyà àti ṣe é lọ́wọ́ ní nítorí àníyàn rẹ̀ ńlẹ́ ṣe é ládàá tó o bá gbà tó o bá ṣe é tí wọ́n kọ́ kalẹ̀ fún ọlọ́mọṣẹ́. إنك قلت وقولك الحق المبين وأنت أصدق القائلين ومن أصدق من الله قيلا ومن أصدق من الله حديثا قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا اللهم إنا نسالك ونسالك